yàn bí ìgbà téèyàn ń ṣe tíátà gbogbo àwọn eléyìí olúwa ní ntòun sọ alukurani kalẹ̀ fún àwọn múmini òdodo gbogbo ìgbà tí aya ọlọ́run bá sọ kalẹ̀ zadatum fazadatum imanan wahum yastabishirun wọn sì máa gba wọn máa fúnra wọn ní èrò ìdùnnú kádàdó lórí aya méjì yìí àwọn aya pọ̀ nínú alukurani kẹrim tí ń tọ́ka pé al-imanu yazid bàbá wo nu hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí sọ̀rọ̀ ziyada ká lọ bí nuqsan bí imáni bá ń lékún ààrẹ rí ẹ ǹjẹ́ imáni máa dínkù naam imáni máa dínkù nínú hadith tó gbajúmọ̀ tó pọ̀lọpọ̀ wá ti sallallahu alayhi wa sallam man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika wa dhalika ad'afu al-iman. anabi sallallahu alaihi wasallam ní inú tí ọlọ́run retí lọ́dọ̀ àwùjọ mùsùlùmí òun ni kí máa ra minkum munkara ẹni ó bá rí ntọ́lọ́run ọ̀fẹ́ ntọ́lùwọ̀ ọba láwùjọ fàlíọ̀gà yẹrùhó bìyàdì yìí bọ́ba lágbára kó yí padà ìyẹn ni pé kọ́ mú nǹkan ní kú ntí wọ́n ń ṣe ń bí ìwà àbàjẹ́ tí wọ́n ń wù tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ń bí pé ẹ kó ń bẹ̀ mọ́ lágbára àti lẹ́yìn ànábì ni kò ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ọba wa lágbára rẹ̀ ànábì ni fàbí lisani kóun ó wí tiẹ̀ irú yìí táwa ń wí kó ṣe ń wá sí kó ṣe ní kìlọ̀ òun náà ṣe ntọ́lu ọba fẹ́ẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá mi fa ilam yastati' bẹ́ẹ̀ yọ̀ọ́ bá wa lágbára kó yí padà kò sì sí nípò ẹni tí ó lè ṣe wáàsí àbí tó lè ṣe kìlọ̀ anabi ní kò tán bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam falyughayyiruhu biyadihi falyughayyiruhu fabi qalbihi fabi qalbihi anabi ní irú ẹni bẹ́ẹ̀ kó fi ọkàn rẹ̀ kọ́ kí àwọn èèyàn ó rí lára rẹ̀ pé ntànse yìí ò tẹ́ lamẹ́yìn lọ́rùn a kọ́dà kí wọ́n rí lójú rẹ kọ́dà kí wọ́n máa wá ìwọ tẹ́ ẹ ti ń jọ ń sọ̀rọ̀ tó ń dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí wọ́n kàn wá rí i pé ọkàn dákẹ́ a ẹ̀ sì dá sí ntàn wí yìí ọlọ́run sàṣàánú wa àwa náà bá a bá fẹ́ kọ̀ nǹkan mọ̀ bí àwọn èèyàn ó ti mọ̀ pé ọkàn wa kọ̀ ntàn nẹ́bi ń wí nu sallallahu alaihi wasallam àmọ́ bí tá lọ ni pé ànábi wa ní ìfi ọkàn kọ̀ láì sọ nǹkan jáde àbí láì lágbára àti fagbára yí ìbàjẹ́ padà anabi nínú imáni lòun náà àmọ́ fàdálíkà adọ́àfọ̀l ìmáàni òun ni lẹ́bù ìmáàni tọ́lẹ́jù òun ni lẹ́bù ìmáàni tí kíni tọ́lẹ́jù èyí ń fi yé wa pé àsáwọn ìmáàni kan lẹ àsáwọn ìmáàni kan ọ̀gá gẹ́gẹ́ bí ó ti ó ti wá hàn nínú hadith ẹlẹ́ẹ̀kejì tá a kà yìí. nínú ẹ̀rí tá fi mọ̀ pé nínú ìsìláàmù al-imanu yazidu wa yanqus òun làdíìsì anábùwà muhammad sallallahu alayhi wa sallam al-imanu bid'un wa sab'una shu'bah alaha la ilaha illallah wa adnaha imatatul adha anit tariq wal haya'u shu'batun min al-iman. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní ẹtuntun ẹtuntun ní imáni pín sí kódà bid'un wa sab'una bid'un wa sab'una anabi ní ó lé ní àádọ́rin alaha ẹtuntun imáni tó ga jù òun ni gbólóhùn la ilaha illallah kéèyàn jẹ́rìí pé kò sọ́ba kan tó tó jọ́sìn fún àfolúwọ́ba Allah òun ni imáni tó bàbá ti ń gbọ́ pé nǹkan kan ga jù ń tún máa pé kíni àṣé ìmánì ò wà ní lẹ́vù kan náà kọ́dà nẹ́bí wa ṣàlàyé rẹ̀ débi pé bá a ti rí èyí tó ga o àrí ìmánì tí ó lọlẹ̀ jù kí lè yí tó lọlẹ̀ jù imatatul adha anit tariq kéèyàn orí ti ó pa àwọn èèyàn la lójú ọ̀nà kò mú kó kọ́dà wal haya'u shu'batun minal iman kéèyàn ó sì lójú tì í anabi ní ẹtuntun kan ni nínú àwọn ẹtuntun iman mo rò pé pẹ̀lú àwọn ẹ̀rí méjèèjì yìí yóò rinlẹ̀ pé ní ẹ̀rí ń bẹ nínú al-Qur'an al-Karim wa fi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam wípé al-imanu yazidu wa yanqusu imani lè lékún sì lè dínkù bima yazidul iman wa bima yanqus bàbá tí wàá mọ̀ pé ìmánì máa lékún ìmánì sì máa dínkù kíni lékún ìmánì kí sì ní máa jẹ́ kí ìmánì ọ̀yọ́ kó al-imanu yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah alìmánu yazidu bi tọ́a wàyẹnkusu bilmaasiya kò sí nǹkan kan torí lára bi tí àsìgbò ẹ̀sìn dé lọ́dọ̀ wa ń bì yìí òní pé gbogbo nǹkan là á máa rò pé short cut ń bẹ fún un bóyá nìkan wà béèrè nígbà tá a bá fẹ́ dìde ń bì pé ẹ dákun kí lèyìn ó lò bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kí i ìmánì wọn máa ga ẹ̀mọ̀ kí bíyàn bá ní ẹ̀jẹ̀ ò tó lára òun nísìnyí wọn ní lo oògùn ẹ̀jẹ̀ ẹlòmíì ọ gbọ́ ìmánì yé débi pé yà fún ọ ní yà fún ọ ní ntọ́ máa sà àbí ntọ́ máa fà kí ìmánì rí o lè ga kò rí bẹ́ẹ̀ ntí ó jẹ ìmánì rí ọ ga gbogbo wa la ní kápá rẹ̀ alihamudulilayi ò ní sẹ̀sẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan kí ó fún ọ ntí o sì jẹ́ kí mọ́nì rẹ̀ ọmọ dínkù olúwa fi kápá rẹ̀ sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà ká lè jìnnà sí i kíni jẹ́ ìmọ̀nì ó lékún òun ni tọ́ àtúlọ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run gbogbo ntọ́lọ̀ ń bá ní a ṣe sẹ́rí lópin ìgbà tó o bá ti ń ṣe a ṣé wọ́n tún lọ́lọ́ ní ká ṣe léyìí ò fojú kéré ẹ̀ ìmọ̀nì rẹ̀ ń ga o ṣe léyìn tán o tún gbọ́ wáàsí mi ní wáàsí gidi waasi sí alikitaabu wa sunna ya wọn tún lọlọrun fẹ́ báyìí lọ́kùnrin lóbìnrin lápèjúwe obìnrin tí ń tí ń wọ bọ́ǹfò tẹ́lẹ̀ ọ̀nà ah, sista kínní olúwọ̀ fẹ́ kóbìnrin ọmọ wọ aṣọ tó fún ń bá ń wọ bóyá ń wọ skẹ́ẹ̀tì tí ń fa sísàlẹ̀ ah, eléyìí náà kètò torí pé aṣọ obìnrin gbọ́dọ̀ fẹ́ lára ẹ̀ tí wọn ò fi ní máa ẹni ó bákan níbi kan tóbi lára rẹ àbí bákan níbi kan kéré ara òfin ọlọ́run ni ọ̀nà kí ló wọn máa wá wọ ẹ máa wọ ẹ máa wọ hijabu ẹ máa lo khimaru sẹ́rí gbogbo ìgbà téèyàn bá ń mú òfin ọlọ́run ṣẹ ìwọ lọ́ọ́ mọ̀ ìmánì rẹ̀ ń ga ni bá a ti wí fún àwọn obìnrin bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ àwọn ọkùnrin náà ẹ má jà kéré nǹkan kan lára mistake tá a máa ṣe tó sì ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó wá látọ̀dọ̀ àwọn oníkéwùngbà míì náà èmi ò rí lákọọ́lẹ̀ rí nbì kan tí sọ̀hábẹ́ kan ti wá bí anabi sallallahu alaihi wasallam tí anabi ní ṣe nǹkan báyìí tó wá ní sọ̀ràn èèyàn ni àbí àbí àbí sunna àbí mustahabu àwọn ìbéèrè irú ìbéèrè báwọn arabi táwo ò ti mọ̀ tí ṣètọ́ ni ti ráyè wọlé sí wa ni pé wọn là nẹ́bi ṣe nǹkan báyìí ìbéèrè kejì ni pé ẹ dákun ṣe sọ̀ràn èèyàn ni ẹ àlòmí ò ní ẹ dákun sọ ọlọ́run ọjẹ́ èèyàn ya kí lọ́kàn tèmi pẹ̀lú ọlọ́run ọjọ́ yà àbí kò ní jọ yà èyí ń wí fún ọ pé báyìí là nẹ́bi ń ṣe òun bí mi pé sọ ọlọ́run ọjọ́ kí lọ́jọ́ra wọn nu méjèèjì àwọn sọ̀hábà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá a gbọ́dọ̀ máa wò kọ́ sí àwọn èébì anábì nírú àwọn béèrè báyìí o sallallahu alayhi wa sallam òun làwọn ò fi fojú kéré nǹkan kan nú ẹ̀sìn ẹnutọ́ kan tí wọ́n ní pé sọlùwàfẹ́ ká ṣe à sànàbí wí sallallahu alayhi wa sallam sọlọ ní a sí i kọ́dà ẹlòmíì ẹlòmíì béèrè béèrè béèrè ní dépò nísìnyí pé ẹ dákun ṣe haramu sìgá àbí mọ́kìrú <laughs> inú béèrè ẹgbẹ ẹ dákun ṣe sìgá ṣe ẹni ọba mú ṣe yóò jìyà ni àbí kọkàn dáa bẹ́ẹ̀ yẹn bá ti kúndùn mọ béèrè ru àwọn béèrè báyìí kò ní lékún ní mọ́ ni yọ̀ọ́yà mọ́ jò ni àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn kó pé ntí ọ̀rọ̀ ọlọ́run ní ká sọ́n là nẹ́bi ṣe pẹ̀lú ògùn ọlọ́run yìí gbìyànjú kódà bó o tí ì wá lágbára ẹ̀ tó o sì ń gbèrò pò ó ṣe àmọ́ mọ́jọ ọmọ wa ńlá ká rẹ pé ṣe súnà ní bígbà tí wọ́n ń yọ pé ẹ̀fẹ̀lẹ́ ìṣẹ́gbẹ́ kan náà ṣe ṣe ti rún gbà kò lè tó bá ẹ fi sí ẹyọ òun síbẹ̀ náà ṣe yìí òun lẹ̀ <laughs> wa yọ ilé ìta yọ tọ̀hún ìmánì ní yọ ní yọjò lára rẹ̀ ń torí náà al-imanu yazidu bi ta'atillah ntí máa jẹ́ ìmánì yẹn ogun kí ìmánì ó máa lékún òun ni kéèyàn máa má ṣe ọlọ́run ṣe kí sì ní máa jẹ́ kí ìmánì ó yọ wa yanqusu bil ma'siyah wa yanqusu bil ma'siyah òun ni kéèyàn ó kúndùn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké kọ́dà ẹlòmíì ara àdánwò tí ó tún wọlé ń bì ni pé ẹlòmíì ó lè láníyàn dáadáa kó ń fẹ́ kìlọ̀ bídíà fáwọn èèyàn pé ẹ má ṣe bídíà o ẹ má ṣe bídíà o wọ́n mọ̀ wá bá a pa àwọn ń jalè yóò àgbẹ̀ sọ̀ọ́sà ṣe bídíà <laughs> ẹ eléyìí mugbó sọ̀ọ́sà ṣe bídíà <laughs> ó wá dàbí ìgbà tí gbogbo haramu ọlọ́run mẹsì Ọlọ́run mẹsì Ọlọ́run kò sí nkankan kò sí nkankan sọọsà ṣe bídíà sọọsà ṣe bídíà ara ọ̀nà ṣètọ́ni ni o gbogbo ntọ́lọ́nba ni ọmọ débẹ̀ bẹ̀rẹ̀ látòrí bídíà tọ́jọ́ bá wọn àti gbogbo ẹ̀ṣẹ̀ kò séyìí tí ò lè láǹdì yàn sínú náà o èèyàn lè torí ìsìná kọ́tọ́ náà o ó lè torí pé ó lè ní ó torí ẹ̀wọ́ náà o kọ́dà bí ọba padà jáde ń bẹ́ẹ̀ torí náà a gbọ́dọ̀ fojú kéré ẹsẹ̀ kan níbi tá à ń sọ̀rọ̀ lọ́nu torí bọ́ bá ti mọ̀yàn la pé àṣẹ sẹ́nu eléyìí ò ní kọ́dà ẹlòmíì ọmọ ẹwo ẹwo inú àrùn tí ó tọ́kárí ilé tọ́kárí oko òun ni rọ́ irọ́ pípa ọ̀pọ̀lọpọ̀ mùmí ni ó mọ̀ pé irọ́ máa yọ ìmánì lára yẹn jẹ́ ń ka dídí anabi fún ọ sallallahu alayhi wa sallam anabi ni iyyakum wal kadhib má jẹ́ rọ́ mọ́ la fa innal kadhiba yahdi ila al fujur wa innal fujura yahdi ila an-nar anabi ni má jẹ́ rọ́ mọ́ la torí pé bí rọ́bà ti má yẹn la yahdi ila al yọ fọ̀ ń pọ̀ pa bí pòkì ẹ̀yin náà ẹ wù àwùjọ wa bẹ́ẹ̀ bá ti kúndùn rọ́tó ní ìsẹ́lọ́hún ọ̀rọ̀rùn fún sí. torí pé kọ́dà ṣètọ́ ni ó tún máa sọ fún bígbà tó ipò ńlá wíjàre kan lọ́dọ̀ ọlọ́run pé à bí èèyàn ó wí báyìí. torí náà oògùn rẹ̀ ni pé kéèyàn má fojú kéré ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yòówù ntí kọ́mọ kàn ọ́ kọ́mọ jẹ́ pàtàkì lójú rẹ bó ti jẹ́ lójú àwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum òun ni pé sànẹ́bì ni sọlọ́run àtànẹ́bì ni a mọ̀ sí i kọ́dà ara bi tí ó yẹ ká fiyèsí ni pé ká má tanra wa pé ẹ̀jẹ̀ ń ṣe lè tán náà ẹ̀jẹ̀ ń ṣe kí ni ẹ̀jẹ̀ omi ẹlòmíì ni kọ́dà omi là ní omi là ní ṣe lérò yìí náà bá mọ̀ yàn la ìmọ̀ yọ ìmọ̀ ni lára yàn ẹ wò gbèsè ayé àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ń tó yẹ ká máa fi rárá wa létí bó làwọn ti bó ni wọ́n ti mófin ọlọ́run wọ́n ní jọ tí òfin dé pé ẹ má mutí mọ́ torí pé olúwa ọkọ tilẹ̀ kan náà fún wọn gbà náà àkọ́kọ́ àyà ni pé bọ́ọ̀ bá mutí má wàá kírun o kọ́ mọ́ mọ́ wá wúyò kú yìí àkọ́tì tó kàn yín o àkọ́kọ́ ni pé yasalunaka anil khamri uh, wal maisiri kul fihima wa manafi'u linnasi wa ithmuhuma akbaru min naf'ihima olùwàkọ́ bàlàkà yìí wọn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ tiẹ̀ láǹfààní ń bẹ ń bí ọtí àti tẹ́tẹ́ aburú tí ń bẹ ń bẹ jàǹfààní rẹ̀ lọ ẹ kú ń bẹ ẹni ńgbọ́ yẹ olúwa ni ọ̀dà ẹni ọba mutí o kọ́ wà mọ́sálásí o kọ́ ma wá wíwíkú yìí lórí ọ̀rọ̀ sẹwárijọ́ tí òfin dé pé ẹ jìnnà sọ́tí rígisùn min amali shaitan ìṣe èṣù ni o fajitanibu ẹ̀kú mẹ́ ọwọ́ alákọ̀ọ́lẹ̀ pé sọ̀hábẹ́ tí mutí tó gbé aha lọ́wọ́ àbí nǹkan tí wọ́n máa fi mú tó kú kọ́kàn gbé sẹ́nu kò jẹ́ yìí wọ́n lọ ẹnu mọ́ dànù ni báwọn ti rí nu ẹni wọn bá gbé pé ìwọ náà tẹ́sì ara rẹ bẹ́ẹ̀yẹn bá ń gbọ́ késẹ́ẹ̀tì ló fi bọ́ nu tépù rìkọ́dà rẹ àbí nu mọ́tò rẹ àbí nǹkan kan náà ni. tí àáfàá wa sọ̀rọ̀ débi nǹkan kan tó ń ṣe lọ́wọ́ tó pé ẹnu ẹ̀ gán-an lọ́wọ́ ayé tí ìmánì rẹ̀ ò débi pé a'udhu billahi minash shaitani rajim a ah, àṣekínní yóò da o ti ń jò bẹ́ẹ̀ bá ní parí eléyìí náà ntí máa mẹ́mìíyàn lérú yíò ní pé ìmánì ń jò lára ẹ̀ torí náà ntí ma lé ìmánì kún òun ni ta'atullah. ntí ń sì máa ń jẹ́ kí imáni ọ̀yọ́kù òun ní kíni alimaasi òun làwọn ẹ̀ṣẹ̀ kótó wá di pé àwa máa mẹ́nu bà lẹ́nu bà tí àsìkò bá gbà wá mọ́ lásìkò tó kù káfi wá fọ́ sí wẹ́wẹ́ lọ́kàn kù àti mọ̀ pé kí ni jẹ́ imáni ó o ní ta wá sọ yàn yín òun ni pé máa ṣe ń tọ́lọ̀ ní àṣẹ àmọ́ sẹ́mi kó nígbàgbé lọ́mọ ànẹ́bí ádámọ̀ ẹlòmíì lè wá wò pé ah, kìlọ́lọ́ ní àṣẹ kìlọ́lọ́ ní àṣẹ òun là wà fìràn ọ létí lárànra wa létí díẹ̀ pé bọ́ọ̀ bá ń ṣe nǹkan báyìí o ìmánì rẹ̀ ó máa lékún bọ́ọ̀ bá ń ṣe nǹkan báyìí ìmánì rẹ̀ ó máa at the same time bọ́ọ̀ bá ń jìnà sí nǹkan báyìí ìmánì rẹ̀ àbọ̀ bá ń ṣerú nǹkan báyìí ìmánì rẹ̀ ó máa dínkù o bọ́ọ̀ bá ń rìn sí gbègbèrègbèrègbè rú nǹkan báyìí ìmánì rẹ̀ ó máa dínkù kọ́lọ́n dínkù eléyìí tí mo fẹ́ fi wọlé síbẹ̀ yẹn ni pé ká kọ́kọ́ prepare mind ara wa wípé ọlọ́run ò gbé ń tà lágbára kọ́ra wa lọ́rùn la yukallifu Allahu nafsan illa aláàánú lọ́lọ́run ó rí gbogbo ohun tí ń máa kà fún ọ yín nísìnyí bí ṣètò ni ọba dààmú rẹ̀ agbára rẹ̀ ka òun ni mo fi ní ogun imani ọ̀sẹ̀sẹ̀ nídìí èèyàn ń wẹ́ nìkan lọ pé ẹ dákun kí la mọ̀ fà àbí kí la mọ̀ sà àbọ̀wọ́ kò nídìí àbí ẹ̀hàn nǹkan fún torí gbogbo àwọn nǹkan wọ̀nyí láti jọ́ mọ́ wa la àwọn tí ń ṣe náà bàbá wa kìlọ̀ fún àwọn náà wà pé èyí dẹ́yìn ń wí wọn bàbá wí fún wọn ò ní gbà <laughs> àfikún ó pé àfàsọ atẹnẹnu ṣe ìsinú mùsùlùmí yẹn ni tọ àmọ́ abẹ àmọ́ pé bàbá yé wí ònkálukú náà change pẹ̀lú ògùn Ọlọ́run bí wíwí bá pọ̀ àmọ́ àgbọ́dọ̀ torí ó léwu kápẹ́ nítorí páwọn èèyàn ò ní gbọ́tọ̀ lọ́hùn tẹ̀sù ní ẹ pè wọ́n èyí wọn ní èsè solution o káwá pé àwọn ẹ̀wọ̀n yìí wọn ò ní gbọ́ bí wọn bá wé nǹkan fún wọn bẹ́ẹ̀ ọba dàtà dó omi fáwọn eléyìí kò sí ní tí wọ́n bẹ́ẹ̀ ọba di nǹkan kan fún wọn èyí òun kí solution ìṣèǹtọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda òun kí solution àfi ká ká máa kàn máa wọn yẹn létí ká máa kàn máa wọn létí wíwọ náà máa wí níbi tí wọn náà wà ní pé wọn lọ́lọ́wọ̀n ọ̀fẹ́ báyìí wọn ní báyìí lọ́lọ́wọ̀n ọba fẹ́ mọ́lọ́lọ́wọ̀n ògbé ntí à ní agbára ògbé kọ́ wa lọ́rùn ọlọ́run ọba tó sì dá wa ọmọ irú ẹ̀dá tóun dá òun ni wọ́n fi fọkàn yín balẹ̀ ẹni ẹ̀mí rẹ̀ bá ti fẹ́ máa lé kan ẹ́ àsọ̀rọ̀ yìí máa nílé tó báyìí wàláì kò lè. nínú hadithu kan tí hanbola ọ̀kan nù àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó gbà wá hanbola wọn ni hanbola wá bá anabi sallallahu alayhi lọ́jọ́ kan ọ̀rọ̀ kàyéfì ní hanbọ́là bá wa hanbọ́là déwájú anabi sallallahu alaihi wasallam hanbọ́là wa ń sọ pé ya Rasulullah nafaqa hanbọ́là nafaqa hanbọ́là hmm. àwọn sọ̀hábí ọlọ́mọsá àbáwá sàlékún yọnu fún wa nígbà téèyàn wá wá òun gan ní kó ń sọ pé ìwà nẹ́bì hanbọ́là ti di mànáfìkì <laughs> ta ni hanbọ́là ọ̀hún òun fún rẹ̀ náà ni o ya Rasulallah nafaqa Handola Handola tó ń wòlé yẹn gidi ń wa nabi manafiki ni ara ẹ̀ náà ni ń bá wí o anabi ni mal amur èwo ló dé kí ni idha indaka ya Rasulallah. وحدثتنا عن الجنة والنار فكأنا رأي عين وإذا خرجنا من عندك عافصنا الأولاد والأزواج فنسينا hanbọ́là ni ntí mo fi ní mo ti di mọ̀nàfìkì wà nábì sallallahu alaihi wasallam mo ń mi wò bó ni mo ti rí bẹ́ẹ̀ wa wà wájú wà nábì tí ń gbọ́ wá sí tó ń sọ̀rọ̀ ọlọ́run fún wa tó ń sọ báli janna ti tó tó ń fi náà ọlọ́run dẹ́rù bà wá ni lójú mi ka anna ra'ya ayn ìmọ̀ délẹ́bù pé yóò rí lójú mi bí wàá tó báli janna náà ní wòye bí ìgbà tó yẹ pé iná tó ń wí náà ní tí ìmánì náà ní agbára. angola níbi bá ti jáde kú lọ́dọ̀ wa nẹ́bí sallallahu alayhi wa sallam tí mo délé àfa bó ti wí náà nù àfàsínà al-awlada wal-azwaj tí mo dáàrin àwọn obìnrin mi àtàwọn ọmọ wàdọ̀yàt àti gbogbo màáyíṣà pé ẹ mọ́ra lẹ̀ síbi báyìí ẹ búlọ́ọ̀kù lókù tí ń yọ bí báyìí hanzọ́là ló ń wọ́n tún wá ẹgbẹ́ àbẹ́mi náà kí èmi náà kí mo wà wájú anabi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan fanasina ní gbogbo ẹ̀ ní gbàgbé gbogbo ìmánì mi sì tún wá <laughs> yóò sì tún wá yàtọ̀ ẹ wà anabi sallallahu alaihi wasallam kíni mo la sọ débẹ̀ la yukallifullahu nafsan illa wusa ẹ̀sìn tó rọrùn lẹ̀sìn Ọlọ́run o ńgbà tí hanbọlá wí báyìí kí lè ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ya hanbọlá wallahi law annakum tabkuna ala xaalikum kama kuntum indi lasọfahatikum almalaikatu ala furushikum wafi turukikum walakin ya hanbala sa'atan wa sa'a walakin ya hanbala sa'atan wa sa'a hanbala anabi ni wọ hanbala bó ti àmọ́ lọ́ọ́ mọ̀ pé bọ́ báyìí pé bẹ́ẹ̀ ti ń bo ti lé ẹ̀ ń rí nígbà tí n bá ń bá yín sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ni ti ń wọlé sí yín la tí máa ní lóòkè tọ́ba ẹ̀kọ́ pọ́sibù fún yín kẹ́ rìmẹ́ǹ bẹ́ẹ̀ kẹ́ ẹ má wàálẹ̀ mọ́ àwọn màláìkọ́ ma bà yín lọ́wọ́ báyìí lórí ibùsùn yín níbi ẹ̀ ń jòkó sí lójú ọ̀nà yín ìyẹn ni pé ní ẹ̀kú ńlẹ́wọ̀ mi yẹn àmọ́ kò rí bẹ́ẹ̀ walakin sáà wà sáà sáà wà sáà ìmánìyàn gàǹgbà kan ìmánìyàn wálẹ̀ nígbà kan àmọ́ ẹ sá máa gbìyànjú pé bí n bá ti ń wálẹ̀ ẹ ṣe wọn bá ń gbé mọ́tò lọ nísìnyí ó ní wọn ó ẹ pé ẹ dákun táyà yìí ọ̀fẹ́ sí ẹnìkan lè pé táyà ò ní jó yóò jó ìsìláàmù lẹ̀sìn ba bá àdámọ́ ọmọ èèyàn mu jù ìsìláàmù yẹn tán yẹn o àwọn ọ̀wáyà yín ká máa sọ fún yín ní sọ tẹ́lómi ọ́ máa sọ bí ìgbà tó yẹ kóun ní ìṣẹ́ lọ́hùn. táwa gbogbo èèyàn sí ná tán fa tẹ̀sùbá ọ̀dọ̀mọ̀ná ọlọ́bì kọ́mọ <laughs> ọ̀dọ̀mọ̀ná ẹ̀ ọ̀kẹ́ kùránì ń bẹ̀rẹ̀ lóde inna lillahi wa inna ilayhi raji'un gbogbo ẹni tí ń wíwí kúwì wàláì wí kúwì ni mo sì sọ ń jò ní mo ní bọ́bá yìí pé kó lò bídẹ̀ àti ń dọ̀ láàlà náà lọ gbọ́ yé débẹ̀ ó sì gbọ́ ni o kódà nù alukur'an kẹrim kìí ṣe gbogbo dọ̀ láàlà ní kúfúrú kódà bí yẹn bá wí bẹ́ẹ̀ òun gan lè di káfíru torí pé olúwa ni wà wájà dáka dọ́ọ̀lan fàhádà. anabi anabi ni anabi lọ́lọ́run bá wí báwọn bọ́bá yẹ pé yíwọn lọ gbọ́ yé wàláì gbọ́kú gbọ́ ni ìtumọ̀ dọ̀làlà ni opposite haku wà má da àbáàdà haki illa dọ̀là gbogbo ntí yẹ bá ti ṣe bọ́lọ̀ ntí ní ẹ̀rín ni àmọ́ kí wá gbogbo dọ̀làlù náà ni kúfúrú ni kèfèrí pẹ̀lú ẹ̀rí tọkọ fil Qur'ani wa fi sunna kèésì ṣe mẹ́yìn bá ní kúlù dọ̀là latin finnar gbogbo bí anabi bá ti ní finnari ò tún máa kèfèrí sẹ́rin téèyàn ó fi máa gbọ́gbọ́ kúgbọ́ yìí ni pé ó ti fojú tẹ́ńbẹ́lú àwọn àáfàá súnà tó ṣáájú ẹ bá wọn ké kí wo tó ké ẹ bá wọn sọ̀hábà gbọ́ kí wo tó gbọ́ anabuwa muhammadu sallallahu alaihi wa sallam anabi ni anabi rí táwọn yẹn ń sàlùwàlá lọ́wọ́ ẹ bọ kí wọ́n ń ṣe o anabi wa rí pálùwàlá àwọn kan omi ò débi tó yẹ kó dé ó ní wailun lil aqabi wa butunil aqdami minan nar ẹ dákun sí anabi tọ́lọ̀ ní bil mu'minina <laughs> ra'ufu harisun alaykum anabi tó ti ti dààmú ọba bí nǹkan bá kọlù yín tó lójú kòkòrò tó láàánú yín tó la bilmu'minina ra'ufur rahim yọ wá pé bójúlẹ̀ wo kírun tó àlọ́ alákàntọ́ kàn ṣe tí <laughs> omi ò dé gìgísẹ̀ rẹ o ọlọ́nà nù kàlà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí náà fìnnárì ìtumọ̀ rẹ̀ ó lè túmọ̀ ẹsẹ̀ ó lè túmọ̀ kúfúrú pẹ̀lú ẹ̀rí pẹ̀lú instances tó pọ̀ fil Qur'ani wa sunna níta fi yà lọ bí eléyìí ni pé sáà wà sáà ẹ má jà sọ ẹ̀sìn ọlọ́run di tó gbóná bí iná máa wọn èèyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́fẹ́ wá bí súnà ń gbọ́ bá ríru ránran yìí gbé síbi tó ń fẹ́ wọ̀ ni bí ẹ̀dàkùn ẹjọ́ wọn wà ní ibi tó ń wà yìí náà tí ó wàá di pé ọkàn lọ kó mọ́ <laughs> òsì àwọ̀ náà ọkàn kínú ni ìwọ̀n ẹ̀ ńgbà tẹ jókòó mi ìjọ yẹ wá ní bẹ̀rẹ̀ kura ní bẹ̀rẹ̀ èyí e náà lẹ̀sì dọ́mọ náà sí àbí wọ́n tún wí jìyàwó náà ó ṣe yàwó ọlọ́run kọ́ mọ́sá sànù wa ọlọ́run kó tún ẹni bẹ́ẹ̀ náà ṣe àmọ́ ká padà sórí ziyadatul imani wa nuqsanuhu èsì tá ànábì fún handola ni o sáà wà sáà ànábì ní sallallahu alayhi wa sallam ẹ ẹ bó ti wí wọn handola ẹ wà láwọn módù kan lóòótọ́ ìmọ̀ o yóò kún ee bẹ́ẹ̀ bá sì dé àwọn ilé lóòótọ́ ìyàwó ọmọ ibi ọjà ẹ ẹ ẹ lé ẹ lé wà bí ẹ ti wà lọ́dọ̀ mi ni bẹ́ẹ̀ bá fi wà bẹ́ẹ̀ làṣọ fàhátìkùmùl màláìkà àmàláìkà ọmọ bá yín báwọ́ báyìí lójú títì ni òun ni àwọn àlùfáà súnà ni wọ́n fi kó gbogbo ń ta yìí jọ pé ẹnu pé bọ́ ti yẹ táyà ìmọ̀ rẹ wò tó ti líìkì ta ni gbogbo àwa tá à ń gun mọ́tò kọ́dọ̀ ọ̀wọ́ ọ̀tún máa wí fún fọ́gá pé forty five ni àbí <laughs> àbí fifty tọ́ba ìfọ̀ gba alájì tá a ti lókun mẹ́ o ṣe ọmọ gbé lọ bẹ́ẹ̀ ìgbé kékun ti gbò tán ìgbà ah, ṣe thirty ni àbí twenty ni filẹ̀ kéjò tán yóò rìn débẹ̀ náà ni bó ṣe mọ̀ ṣe ìmọ̀ nìrẹ̀ náà nù lápẹ̀jùwe àmọ́ kì í wá ṣe pé ká wá mú kankan kankan kankan tí ẹ̀sìn ọ̀wà lé lójú àwọn èèyàn anabi ògbé wa bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam torí náà a máa wá mẹ́nu bá ní lẹ́sẹẹsẹ báyìí ìmọye ìṣẹ́jú tí ó kù wàtí insha allahu ta'ala ẹnu eléyìí tí ọlọ́mba ní ká yọ ọgbà wa ń bẹ gbogbo tí a ti sọ yìí a fi prepare mind ara wa ọwọ́ akù practically kọ́dà yín gbà wá yànjú àwọn tó bá múwé àti báyìí rò lọ́wọ́ ó lè wá mọ kọ́ kalẹ̀ báyìí gbígbà tí yẹn fẹ́ wọ workshop ní báyìí pé kí ni mà á ṣe bí má nì mí bá ń jó tí yín fi máa pọ̀ gbígbà tí yẹn ń pọ̀ téèyàn ń pọ́ táyà téèyàn ń fẹ́ torí bóyá pọ́ táyà ń bóyá dèjì wa ń lọrin <laughs> téèyàn ń fẹ́ táyà ṣé bẹ́ẹ̀ náà níyà yìí náà fífẹ́ níyà yìí tọ́ <laughs> àwa máa pọ̀ yìí ẹ ṣeun awalan àkọ́kọ́ in practical ways ló kù nísìnyí pé tíwọ náà lè lọ dán o tó sì rí result pẹ̀lú ògo Ọlọ́run gba èmi náà wúra mi pé torí pé wọ́n ní òkùnkùn ò ní kún kò nínú ọmọ segini kò nínú ọmọ manuel bí hangola ti lè mọ yàtọ̀ yìí wọn náà gbọ́dọ̀ mọ̀ ìgbà lè sìn báyìí kí mo rí báyìí aa báyìí kí mi náà rí ẹ jẹ́ mú ẹ jẹ́ máa wà pẹ̀lú ìkan tẹ́ fi mọ̀ kéèyàn kọ́ wọn ra rẹ̀ ń bi irun irun pípé náà bá pè rùn bóyá bí wọ́n bá pè rùn tẹ́lẹ̀ kí muadhin o tó délẹ̀ ẹ́ o ti dé mọ́sálásí ọmọ wa lọ yẹn ọmọ ka Kùránì ọmọ retí practical ways ni o sẹ́ríjọ́ tí èèyàn bá ti ń di pé ẹ̀mí ẹ̀sẹ̀ pẹ̀rún ni <laughs> ẹ̀mí ẹ̀sẹ̀ pẹ̀rún ni àbà àbà àbà ọjọ́ <laughs> díẹ̀ nu o sórí tó bá jẹ́ yìí náà mọ́ la tọ́ba mọ́la yọ padà di pé rákẹ́lẹ́ kèlò wọn wa raka raka kèlò raka kèlò ọkẹ wọn ẹsẹ kíkan ni ńgbọ ọba ya ìwọ keji. lídìí jàmá kejì àwọn ẹsẹun ntí ṣètò ni wọn padà mọ fífọ ni pé àwọn lèèyàn náà lè kí o lè kí jàmá tiẹ náà jàmá àkọ́kọ́ wọn kì example kan tẹ́mi rántí nu o bẹ́ẹ̀ lọ́lọ́ bí gbogbo àwọn ìgbésí náà gbogbo ọ̀rọ̀ ọlọ́run tán àtàwí ìwọ náà ó ti mọ bára rẹ ṣe ń yá sí tọlọ́run sí kódò òfin mọ àlẹ́ ibadatul maliya àwọn ìbádà téèyàn máa mówó ṣe níjọ́ tó bá ti rí i pé tẹ́lẹ̀ bí wọ́n bá ti ní mọ́sálásí nídìí nǹkan <laughs> kì í rọ lójú níjọ́ tí bá ti ń di pé ah ẹ̀ ṣe àwa nìkan náà ní gbogbo ẹ bá a sẹ̀ kan ní tó sì rí i pé wọ́n ń parọ́ orí mọ́sálásí nídìí ẹ̀ ó sì ní kì í ṣe pé ó ní ó lè jẹ́ pé ìmánì rẹ̀ ní ń gbò torí náà àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tó ń kálukú ó fi gbò ó lè yàtọ̀ ọ̀tọ̀ síra wọn but from the two examples tá a give yìí ìwọ náà ó lè wọn ra rẹ láwọn láwọn lápèjúwe ẹlòmíì máa kí kìyàmù lẹ́yìn tẹ́lẹ̀ ìmọ̀ yẹn náà fi là lóru kódà mo ti rí obìnrin tí ó fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn mí rí lóbìnrin rẹ̀ obìnrin dáadáa bọ́lọ̀mbá lè hàn nírú obìnrin bẹ́ẹ̀ ara aṣẹ́ tóbìnrin máa ń ṣe lára àyànnú o yóò lè àṣẹ́sì yẹn pé a ẹ mọ ẹ mọ ṣe jù báyìí lọ ẹ mọ gbàwẹ̀ mọ́ndé àti alamisi tẹ́lẹ̀ ìwọ ní mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mọ́ndé bọ́ alamisi náà tẹ̀lé ẹgbẹ́ wọn lèèyàn tún lè gbà ní àyàmẹ́ bíi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí èèyàn máa kírun lóru tẹ́lẹ̀ ọkàn wa dípò náà lọ́kàn discover pé ó lè bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ bóyá wákàtí kan nílò tẹ́lẹ̀ àbí wákàtí méjì ìgbà ọjọ́ ńbẹ́lẹ̀ ọjọ́ ńbẹ́lẹ̀ ọgbọ̀n ṣẹ́jú ńgbà ọba ya irú rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ ti perun yìí máa ń lè jò ní o kò sí nǹkan kan mí kò sí nǹkan kan tí ma fa gbogbo orun nǹkan báyìí torí náà bẹ́ẹ̀ bá ti kẹ́fín àti wọ́n tó ti kẹ́fín náà àwọn kìlá máa ṣe practically tí ó máa lékún ìmánì wa òun lè máa jọ́ tàwọn eléyìí kalẹ̀ níwọ̀n bá ti ọlọ́mọba ní kásìkò gbà wá ma. àkọ́kọ́ ni ma'rifatullahi azza bi asma'ihi al-husna wa sifatihi àkọ́kọ́ ọ̀nà tí ma jẹ́ kí ma ní o gbèrú kó lékún lára yẹn téèyàn ò fi ní ma jò òun ni kéèyàn ọmọ ọlọ́run kọ́ mọ kíni kọ́ mọ ọlọ́run pẹ̀lú àwọn kọ́tọ́lọ́run ń jẹ́ ẹ̀ ń daláyìn rẹ̀ kọ́ mọ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú àwọn kèsì pé tí a kàn máa ha pé alhayu alikọyumu alirazaku mọ̀túnmọ̀ àwọn kọ wọ̀nyí ma'rifatullahi azza wa jalla bi asma'i al-husna wa sifatihi al-ulya nínú tí ma ṣàlékún ìmánìyàn ni kéèyàn ó mọ̀ pé lápèjúwe nínú àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn rẹ̀ òun ni pé olúwa ọba ni alimul ghaibi wa shahada alimul ghaibi wa shahada ọmọtúmọ̀ rẹ̀ pé olúwọba lọ́ba tó ní máa kọ̀kọ̀ àti máa kíni àti máa gbangba gbogbo ìgbà tí ọba fẹ́ ṣe nǹkan kan tí ó jọ lójú tiẹ̀ bíi pé ẹnìkan ò kú rí wa tọ́ba ti rántí ìròyìn ọlọ́run yìí pé a ọlọ́run tí ọkàn kan ò pamọ́ fún ìmọ̀ ń rí mi irun tó fẹ́ ṣe tí ó wulẹ̀ wá yọ ìmọ̀ ẹ̀nì yẹn ò ní ṣe é bẹ́ẹ̀ náà lọ́wọ́ á lọ pẹ̀lú gbogbo àwọn orúkọ gbogbo àwọn orúkọ gbogbo àwọn orúkọ ọlọ́run kódò òfin mọ́ irú àwọn orúkọ ọlọ́run tí ó ń túmọ̀ irú arrahman arrahim nínú àdánwò tó lè báyàn tí ń bẹ́ẹ̀ alukurani ni pé kéèyàn máa gbèrò bú sọlọ́run kó máa gbèrò bú síta ní sọlọ́run su ọ̀dọ́ ní billah bóyá nítorí pé ó rò pé bóun ti ń ṣètò yìí tóun ṣètò ọlọ́run tó yìí ó yẹ kí ó ti sàánù jù báyìí lọ àmọ́ kò tí ì ṣe. kódà ẹ máa ń débi pé bẹ́yẹn bá ládàáwò pé aliwasiwasi inú tí ma kó báyẹn nú ẹ̀sìn ntí ò le téèyàn fẹ́ sọ di kíni tọ́fẹ́ sọ di líle má rẹ̀ lọ́wọ́ lòrò yìí ròyìn kéèyàn máa kírun kọ́ máa rò pé ní ah, irun yóò tún da tó <laughs> ká tuntun kí àbí kéèyàn máa ẹ̀ kétún ní àwọn tó kọ́ mọ́ ẹlòmíì lè sàlù alẹ́ mẹ́jọ pé ah, àbí ntún tí ì ṣe àbí kí ntọ́básá ti fẹ́ tó ti fẹ́ tó ti fẹ́ di ti àṣejù ara ntí da ni kéèyàn rántí pé àà ah, olùwọ̀ba láàánú. No yóò sànù mi ibi tí mo lágbára mọ tó sì rí bẹ́ẹ̀ tó tanra rẹ wàláyé mo gbà pé olúwọba arrahman arrahim kéèyàn mo máa ń sọ fáwọn èèyàn pé ká má máa rí ọlọ́run nírì astaghfirullah mo fẹ́ kẹ́ gbọ́ mi yé ni o kéèyàn má máa rí ọlọ́run nírì ẹni tí ń lúgọ pé ẹ̀hẹ́ mo gbọ́ mú gbígbà <laughs> téèyàn ń téèyàn ń sọ yàn ẹ̀hẹ́ pé ìfínsà ah, ń ni pé <laughs> ọ̀dẹ́ pé yes ọmọ èèyàn nu ọlọ́nkàn òun là nàbì sọ̀rọ̀ sọ́là ń fi ní èèyàn gbọ́dọ̀ mọ aṣa bẹ́yìnà lìkàwọ́fì wọ̀rọ̀jà pé bẹ́yìn bá fẹ́ jẹ́ mú mi ní òdodo ó gbọ́dọ̀ wà láàrin àlìkàwọ́fù wọ̀rọ̀jà bọ́ọ̀ bá ti ń bẹ̀rù ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kan ó sì máa níran kan pé aláàánú lọ́lọ́run lẹ́gbẹ́ kejì sẹ́ríjọ́ tí ẹgbẹ́ kan bá ti pọ̀ jù kan lọ èyàn yóò sì rìn òun làwọn àfáà ní gbogbo ẹni ọba yìí pé ya abudullaha bil khawfi wahda òun làwọn tí wọ́n máa mẹ́sìn lè kó kó jùbọ́lọ̀ tì í lọ torí pé ẹnu tóun rántí nú sífà nú ròyìn ọlọ́run òun ni pé ṣẹ̀bí dòlẹ̀ kọ́ bí lọ́lọ́run ṣẹdidu eh, eh, alimuntakimu lọ́lọ́run ṣẹdidu làdábì lọ́lọ́run gbogbo ẹ náà lọ́lọ́run ń jẹ o àmọ́ bọ bá ti rántí eléyìí ń kó tún wá rántí pé arahamu arrahimi ìtumọ̀ ma'rifatullahi azza wa jalla bi asma'i alhusna wa sifatihi al'uli ẹjẹ́ agbìyànjú kọ́ra bóyá pé èèyàn mọ̀kéwú bí translation náà ni kí ni ìtumọ̀ òkò kí ni tó máa ròyìn ọlọ́run báyìí ọwọ́ a máa gbé sílẹ̀ àkàyè rẹ ní gbogbo ìgbà yóò jẹ́ kọ́ máa wà kí ní agbede méjì tí ò ní fi sí torí pé ní àwọn tó bá yẹ pé bẹ̀rù ìbẹ̀rù nìkan làwọn fi ń sin lọ́hùn wọn ò mú le jubọ́ lọ́hùn tí ní ọmọ lọ ẹni ọba sì wá ṣe pé arahamu rahimina nìkan náà lọ́gbọ́ yé irú wọn ní kíni ọlọ́run òróró ọlọ́run òróró ọlọ́run roro kíni alọ́lọ́run roro torí tó máa pé roro ní ṣẹ̀dídú ọlọ́run ẹjẹ́ ọlọ́run ọlọ́run wá ṣe pé ni pé ọwọ́ mi tẹ̀ ọlọ́run yìí ṣe ọlọ́run nínú déédéé òun ńgbà ń bá ké ń bá wí fún gbogbo yín pé má dé yà yín ẹnìkan wá débẹ̀ ẹnìkan sì gbọ́rọ̀ kò débẹ̀ kí wọ́n á to ẹ̀yin méjèèjì pọ̀ ọlọ́run ló dábòsí òun èsì sálábòsí òun ni ó fi fa pé ẹlẹ́sẹ̀ ọ ìyà àmọ́ ẹ mọ̀jà máa wọ ọlọ́run wo pé ah, nsa ń sọ wa náà ni torí náà eléyìí là àwọn ọ̀nà tí máa jẹ́ kí máa ní lékún kéèyàn ọmọ mọ gbogbo àbí ntagbara rẹ bá ká nínú àwọn ìròyìn nínú àwọn orúkọ ọlọ́run kó gbọ́ yé kó mọ̀ tó mọ̀ rẹ̀ kó sì mọ̀ reflect nù iṣẹ́ rẹ̀ tó bá ń ṣe. ẹ̀ẹ́kejì talabul ilmi shar'i talabul ilmi shar'i.